fà tó ní ká padà sí ọwọ́ ọ̀tún, àwọn fà kan tó wà ní tí ó wà ní àárín ọ̀nà tó wà láàrin ìlà funfun kéékèé tí a bá ri, ó ní ká padà sí ọwọ́ ọ̀tún wa.